الركن الرابع صوم رمضان èyí tí ń jẹ́ òpó àbí e, e, orígun ẹlẹ́ẹ̀kẹrin nínú orígun tí Islam dúró lórí òun náà ni ìgbà àwẹ̀ Ramadan